أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọlọ́run tí ó tún ní kí á wà lálàáfíà láàárọ̀ tèmi adúpẹ́ fún ọlọ́run ọba náà tó tún ṣe nírọ̀rùn fún wa láti rí wá jọ́sìn fún ọlọ́run ọba gba àwọn ìjọsìn wa náà kí ọlọ́run kó gbà lọ́wọ́ wa kó ṣàmójúkò fún wa níbi àwọn àṣìṣe wa ń bẹ برحمة يا رحم الرحمن ìkẹ́jọ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ àti ogun ara rẹ̀ tí wọ́n nígbàgbọ́ sí kó máa wà pín lórí àwọn wọ̀nyí náà kí ọlọ́run kí ó mú sábà wá sí àánú àti ìkẹ́ rẹ̀ náà kó bá wá sí fún àwọn olùkọ́ wa àwọn òbí wa náà ìdùnnú gbogbo wa ọlọ́run dákun tí ọjà rẹ̀ mú sábà wá ṣe fún wọn biramati arhamar rahimin gbogbo wa náà pátá kí ọlọ́run kó gbàdúrà gbogbo wa kò fi àsìkò ń gé àánú ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ní ìtẹ̀síwájú nínú tíra hadithi táǹkà fúnra wa tá a mọ̀ sí miyato hadith lèlè evd tí a ṣàlàyé fúnra wa pé àkójọ rẹ̀ wáyé látọwọ́ àwọn ṣùgbọ́tò tawhiyyati al-jariyat bi zulfa. hadithi lèyí tí a kà fúnra wa ní alẹ́ àná òun ní sọ fún wa nípa kéèyàn máa sọ̀rọ̀ ẹni lẹ́yìn àwọn aburú tó wà fún un ànábì jẹ́ ká mọ̀ pé eni ẹni ona ọ̀nà méjì ló pín sí pẹ̀lú ìbéèrè táwọn sọ̀hábà béèrè alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni kó ṣe wípé nǹkan tá à ń sọ yẹn nìyẹn máa ń ṣe é lóòótọ́ bí ti máa ń ṣe é náà kò ní ká máa sọ nǹkan náà yóò kórìíra ká máa sọ káwọn èèyàn máa sọ ànábì tó bá rí náà eléyìí nǹkan tá ṣe náà ni. ẹlẹ́ẹ̀kejì òun ni èyí tó ẹni yẹn nǹkan tí yàrá tiẹ̀ ń sọ pé ń ṣe gan kò nǹkan tí wọ́n ń sọ lẹ́yìn nípa rẹ̀ yìí kò kí ń ṣe eléyìí nípa àjùkò rọmọrú ẹni bẹ́ẹ̀ torí ìdí eléyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí náà dẹ̀ ní nǹkan téèyàn a gbìyànjú àwọn fi wọn haram ìwọ ni nígbà tí ń ní wà ara ni kéèyàn rọmọyàn kéèyàn fúnra wa àdìsítà òun náà tún fẹ́ kọ́ wa ní àwọn ẹ̀kọ́ kan sí méjì lórí níta ń pè ní ìrántí ọlọ́run àbáwọn èèyàn ohun tí ẹni a lè pè ní olùrántí ọlọ́run. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال سبق المفردون قالوا وما المفردون يا وما المفردون يا رسول الله قال الذاكرون الله كثيرا والذاكرات أخرجه مسلم أنا ń sọ fún wa yìí pé sábàkọlì mufaridun àwọn tí wọ́n ma ọlọ́run lọ́kan ṣoṣo tí wọ́n mú ọlọ́run lọ́kan ṣoṣo àwọn wọ̀nyí wọ́n ti gbà wájú àbẹ́rẹ́ nǹkan wọ́n ti gbà wájú wọ́n ti ṣáájú gbogbo ẹnikẹ́ni níbi gbogbo àwọn tá a lè pè ní iṣẹ́ olóore tẹ́dà ṣe kọ́ọ̀lù wa mọ̀lẹ́ mo fàrìdùn ẹwà àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ní tó bá ti jẹ́ pé iṣẹ́ olóore àbí nǹkan téèyàn ó fi rí ọnu ọlọ́run kó wá lẹ́nìkan lọ gba wájú ńbẹ̀ àwọn sọ̀hábà ọ̀fẹ́ mọ̀ wípé iṣẹ́ wo ló ṣe tó fi dà ṣáájú iṣẹ́ wo ló ṣe tó fi di ẹni tó rí irú ọlá ńláńláńlá yẹn lọ́dọ̀ ọlọ́run torí pé àwọn sọ̀hábà nǹkan yìí ni máa jẹ́ àwọn lógún ló jẹ́ wọ́n lógún jù bẹ́ẹ̀ ẹnìkan ṣe dolówó ayé kò kà àwọn sọ̀hábà bẹ́ẹ̀ nìkan ṣe dọlọ́lá ayé eléhùn kì í attract àwọn sọ̀hábà èyí tí máa attract wọn ni pé bóò lẹ́ni yìí ṣe dẹni ọlọ́run bóò ló ṣe dẹni tó súnmọ́ ọlọ́run bóò ló ṣe dẹni tọ́lọ́run ọba àlekè ọlá fẹ́ràn bí wọ́n ṣe béèrè eléyìí kọ́ọ̀l ànábì ni àwọn adh-dhakiruna Allaha kathira wọ́n máa rántí ọlọ́run ní gbogbo ìgbà àbẹ́rẹ́ nǹkan lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa rántí ọlọ́run lọ́kùnrin wọn kódà wadh-dhakirat àtàwọn obìnrin inú wọn náà wọ́n máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ rí i pé ìtumọ̀ táàdì táàdà nẹ́bí fi tú ọ̀rọ̀ yìí ó ṣe déédéé ọ̀rọ̀ tó sọ lákọ̀ọ́kọ́ náà yìí pé gbogbo ẹni tó náà bá ti mú ọlọ́run lọ́kan ṣoṣo ó gbọ́dọ̀ máa rántí ọlọ́run ọba náà ní gbogbo ìgbà ìrántí ọlọ́run wá ní ní tó kó sínú òun náà ni kó ṣe wípé gbogbo àwọn àṣẹ tọ́lọ́run pa wá a ó máa ṣe bọ́lọ̀ǹtì ni a ṣe ara pé ìrántí ọlọ́run ni torí pé ẹni tí ìrántí ọlọ́run ni wọ́n mọ̀ pé ẹni tó pa òun láṣẹ yìí ó tóun pa láṣẹ àwọn àṣẹ tó pa òun yìí yóò sì máa rántí àti máa ṣe ń gbogbo ìgbà torí pé yóò máa wipe wípé ní òun lọ pàdé ọlọ́run ọba àwọn kan tí bàbá béèrè pé tí mo ní o ṣe ń o ní òun ṣe sọ fún wípé tí òjò òun ṣe é nì kí ni to tóun fẹ́ mú wá ẹ̀rí làwọn àgbà sọ pé ní wà má ti dáàrú kàfí máa yà àlàmí lọ kí ni ọfẹ́ wí fọlọ́run nínú àwọn ẹsikíùsì tó fẹ́ gíìfù tọ́lọ́run ọba ò ti mà kò kankan tó gíìfù pé tí òjò gbogbo ẹ̀ lọ́lọ́run sì ti fọ̀nà àbáyọlẹ̀ lórí gbogbo nǹkan tó wá ti pa wá láti fi kásì ó rí pa alágbára àti ṣe ló fi pa wá láti kásì nǹkan náà ọba lè ṣe pẹ̀lú situation kan ó lè ṣe pẹ̀lú situation míì lápèjúwe nísìnyí irun kíkí ẹni tó yẹ pé kò lágbára àti nàró kírun yòókó kí kó tún lè jòkó lẹ fẹgbẹrẹlẹ ọmọ kí kò lè ṣàlùwàlà kó sì táyà mọ́mu kò lè sí táyà mọ́mu kọ́ máa kí bó sì wà náà. àbẹ́rẹ́ nǹkan gbogbo àwọn eléyìí ó fi hàn yín olùrántí ọlọ́run gbogbo àṣẹ ọlọ́run yóò máa ṣe gbogbo ntọ́lọ̀ wa ni kéèyàn ó jìnà sí olùrántí ní ọ̀rọ̀ aláti pé ẹ ọlọ́run ni nǹkan yìí yóò jù bó bá ti fẹ́ dáwọ́ lé ẹ e, ọlọ́run ni má nǹkan yìí yóò rántí tó bá ti rántí yóò hàn pé ọwọ́ yàtọ́lẹ̀ ó àlè níbi nǹkan yẹn ó ka annaka tara máa sin ọlọ́run bí ìgbà tó ń rí báyìí fa in lam takun tara bí wọ́n ọba ti ẹ̀rọ ọlọ́run fa innahu yarak ṣébi ń rí ọ gbogbo olùrántí ọlọ́run ni wọ́n á máa ń pè fa innahu yàrá yóò mọ̀ pé ọlọ́run ọba ń wò ń báyìí torí ìdí eléyìí ìrántí ọlọ́run òun náà ní nǹkan kan tó ṣe pàtàkì tó ṣe pé yìí máa ń múni jìnnà sí gbogbo àwọn nǹkan tọ́lọ́run ọba àlekè ọlákọ̀ fún wa pé ká má dé tiẹ̀ báwa náà bá fẹ́ di aṣáájú lọ́dọ̀ ọlọ́run oníkàwá náà mọ̀ rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà látara ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà á dẹni rí á máa tẹ̀ láṣẹ ọlọ́run á sì jìnnà sí nǹkan tọ́lọ́run ọba àlèkè ọlá ọ̀fẹ́ látara kéèyàn sì máa ṣe tọ́lọ́run kéèyàn jìnnà sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ òun náà lèyàn máa fi dẹni rí lèyàn máa fi dẹni rí wájú ọlọ́run gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ní máa ṣe ọlọ́run ó lè jẹ́ pé ọ̀ràn èèyàn gbọ̀n téèyàn gbọ́dọ̀ má ṣe ó sì lè jẹ́ wípé àṣegbọ́ rẹ bá tún ṣe èèyàn gbà ládàá ni àtìké náà àtìkéjì gbogbo ẹ̀ náà a ó fi gbà ládàá níwájú ọlọ́run bó ti pé ládàá rẹ̀ yàtọ̀ síra wọn lọ́dọ̀ ọlọ́run ni abẹ́rẹ́ bàtà lánà àánú ẹ̀ kọ́lọ́n kọ kàwá náà sí kan nínú ẹ̀ tí ọmọ rántí ọlọ́run ní gbogbogbò àti ní gbogbo ààyè bákan náà ká tó kó mbẹ́ ìrántí ọlọ́run ó tún kẹnu débi wípé ó máa ń fa àwọn ọ̀pọ̀lọpọ̀ oore nínú tí ń jẹ́ àfikàr ìrántí ọlọ́run náà ni pé èèyàn fẹ́ wọ mọ́sálásí kí ni àwọn nǹkan téèyàn máa wí mbẹ̀ èèyàn fẹ́ jáde kí ni àwọn nǹkan téèyàn máa wí mbẹ̀ èèyàn fẹ́ wọ tọ́lẹ̀tì kí ni àwọn nǹkan téèyàn máa wí mbẹ̀ gbogbo àwọn eléyìí ni ara àrántí ọlọ́run ni bẹ́ẹ̀ bá ti rántí ọlọ́run yẹn ó gbà yí pé mọ́sálásí tí mo fẹ́ wọ̀ tí mo fẹ́ lọ sí ń bẹ̀ ni jíjáde tí mo tún jáde tọ̀ ọlọ́run mo tún kọ́ àlámà rí mi lé ọ lọ́wọ́ mo fẹ́ wọ tọ́ílẹ̀tì àwọn ewu kan máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì ní ká rántí ọlọ́run pé torí ọlọ́run ló lè sọ mi ní nǹkan kan tó lè sọ mi mo fẹ́ jáde nu léyìn ń lọ o ìrẹ́ ọlọ́run mo rántí rẹ̀ ńgbà tí ń lọ o mọ̀jà burú ó ṣe mí o mo tún darí wọlé gbogbo àwọn títí ń jẹ́ oore tí mo kó wọlé mọ̀jẹ̀ ká burú ọkàn o má tún jẹ́ kí n bá mọ̀jẹ̀ ká burú náà tún wọlé tọ̀ mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ náà papọ̀ síbi wípé èèyàn rántí ọlọ́run ìrántí ọlọ́run ní nǹkan kan tó kẹnu dáadáa náà ni tó kẹnu nítorí pé gbogbo ẹ̀ ní ọ̀pàpọ̀ sí wípé èèyàn ò ní máa mú orogún pẹ̀lú ọlọ́run kò ní máa jẹ́ sí pé èèyàn máa lọ lé ní èrò kan lẹ́mìí wípé nǹkan tí mo fẹ́ ṣe yìí ọ̀yàgbára ọlọ́run ọ̀ka ní kó wọn tún wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ nǹkan mi olùrántí ọlọ́run yóò gbà pé gbogbo nǹkan pátá òun lọ́lọ́run ọba àlekè ọlá lè ṣe gbogbo tó bá ti wá ń dáwọ́lé yọmọ ẹ pé oh, dáadáa ni ọmọ ẹ̀kọ́ ọlọ́run rí wọn lórí ẹ̀ yóò wá sí dáadáa ọlọ́run ti fẹ́ kó sí àìdáa ni yóò já wọ́n bẹ́ẹ̀ pé kó wọn má sí lọ́dà o torí pé bí kó wọn ó ṣe ọlọ́run ọba àlekè ọ̀la ń wò wọn bẹ́ẹ̀ kọ́dà bó wọn bá wà ní kọ̀kọ̀ tẹ́nì kankan ò rí wọn kọ́ mọ̀ pé ọlọ́run ọba àlekè ọ̀la ń wò wọn abẹ́rẹ́ bàtà lánàá ni kọ́lọ́run kọ́kà wá sí kan nínú ẹrú tí ọmọ arántí ọlọ́run ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò bẹ̀rẹ̀ àmọ́ ti iya arhamar rahimin wa sallallahu ala sayyidina muhammad وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله